ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة sọ́kọ́tún ọlọ́run ọba sọ́kọ́lá lẹ́yìn tí ó ti fi àríwá sí òkúta padà sí gbogbo ayé ní ìlú ilé ṣe dọ́kítà ìdílé oníṣe sí nínú oṣù ìjọmọdáyé lóòlà ìbẹ̀rù ọdún ti ọgbọ́n náírà ọdún ti ọdún méjìlélógún ìjọ السلام عليكم ورحمة الله وبركاته ليس الرجل كتاب جامع بيان العلم مستقبل في ابي عمر بن عبد الله عليه رحمه الله بدعه هنا باب مختصر في اثبات المقايسه في الكفر àwọn sókè láti lè ṣàkóso àkórí ilẹ̀ ìlú fayásì iṣẹ́ àdúwé ìyàgbéyà ìwọ̀n ara wọn olùpèsè nínú àjọ yẹn. Ọkùnrin wa ní ọ̀rọ̀ tó pọ̀ lórí tó ṣe àgbè tí a lè fi ẹ̀kúnlẹ̀ ìwé nígbà tí a bá rí ẹ̀ṣọ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀tá. Àwọn tó bẹ́ẹ̀ ti wà lórí ọ̀rọ̀ yìí, èdòrò ni wọ́n kọ́ lé A lè sọ wípé ìyáàsù yìí pé nǹkan tó ń rinlẹ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọ̀sán àti wíyára ìnáà fún nígbà tó máa gbé láti. ọlọ́run sọ nípa ẹni tí ọlọ́dẹ̀dẹ̀ ìmọ̀jà ọ̀fẹ́ irúfẹ́ ẹni yẹn ọ̀jẹ̀dá ọ̀hún nítorí wọn ọ̀pọ̀tàlá nínú náà ìtọ́ máa jẹ́ ẹ̀sìn rẹ̀ déédéé ẹ̀rí pàtìwé ohun tí ọ̀pá nínú náà ìyẹn rẹ̀ yẹn. ajá gbígbé náà yóò gbé sàmùsẹ́ lè ṣáyé lè àdìgbé àìsí lè tó fi àpẹẹrẹ nǹkan lélẹ̀ ọlọ́run tí yóò ṣe dédé rẹ̀ àti irú ẹ̀ ìmùtọ́jọ́ irú eléyìí náà ní iná kò lè fi yá ìdàlùkọ̀ pàtàkì òun náà ní wà àti wí lọ́wọ́ àlọ́dọ̀ àwọn alájọ yẹn. ìgbà wà mí tó tó alábọ̀dọ̀ jùlọ lọ́wọ́ bá rẹ̀ fún lọ́wọ́ àti sọ̀rọ̀ náà sọ nípa nígbà tí arákùnrin kan sọ fún àmì ìsìnlá àlùfáà ìrìn àdéhùn àti ìdáàbò àtẹlẹmí ní àwọn ọgbà àdéhùn yẹn wá ibi ẹni yẹn pé ìdíje ọlọ́mọsọlá ọ̀sọlá ìta àdéhùn tí wọ́n sọ yẹn gbogbo ẹni bá àdéhùn wá gbogbo ìgbòho. إذا رأيت إذا يقضي أحدنا صحوته ويؤجر لا كان النبي صلى الله عليه وسلم يقول زوجاته الصدقة وأخوه أن ترى في ذلك وجلد أري أن يرى في انتظار بلوريه pé tẹ́lifà kan wá lè bí àbùkádà rẹ̀ kádẹ̀kùn fún ní ládá lórí ẹ̀ iṣẹ́ ọlọ́run sọ láàrẹ̀ sọlá àfiwé ló fi dá lóhùn àfiwé àfihàn ibi orin ni bàbá gbé sínú àrọ́ọ̀bù nǹkan lórí bí àrọ́ọ̀bù ọ̀tọ́ ló ṣe àkàrùn àkàrùn ó lè dẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ ènìyàn níbẹ̀ náà wọn náà fi jọra wọn lọ́rọ̀ ṣe rú nìyẹn a máa sán lẹ́sọ̀ọ́ tó bá yẹ kó di ẹ̀kọ́ ló ń gbé ara rẹ̀ sí. النبي صلى الله عليه وسلم فقد تجزون بالشر ولا تجزون بالخير في عام أصلي لا سنة أبورو هذا من سنة لا سنة غيره كل إبان توقع إن توقع فيه كاسي أسوي إذا دمي كل أنه نصر الله سنة النبي صلى الله عليه وسلم ثم باب إلى لواء حديث عن الآية رضي الله تعالى عنه قال أن رجلا أن رجلا بزارة جاء إلى رسول الله صلى الله عليه وسلم وقال إن امرأتي ولدت غلاما أسودا أنه بين له فيه أن يكمر من الابن قد سمي في جزء أورق إذا نزعه فيه وكذلك الطفل يولد أسودا فإن كان أبوه أسود إذا جعه حلو إنه باب هنا لوا حديث أبي هريرة رضي الله تعالى عنه يقع ضمن البلاغة المقايسة بالفكس في آل في عقيوي àtijọ́ wọ́n á dẹ̀ mú dájọ́ ohun tọ́jọ́ ní ìpínlẹ̀ yẹn á gbé fún èyí tọ́jọ́ sàrún náà ẹ̀rí mi sùn ní wọn ní arákùnrin kan nọ bàdé fàtàrà ọlọ́ba òjijì ọlọ́run kò wá lọ sílá ẹ̀rí bá bẹ̀lẹ̀ nínú báàbò lẹ́hàn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí tọkọtaya tí wọ́n ti pè lára wọn nígbà tó bá ń jiyàn ọmọ tí ń bẹ láàrin wọn wọn ò gbọdọ̀ fẹ́ra wọn wọn bá ti lè jẹ́rìí takora wọn lẹ́ẹ̀mẹ́rin tó fẹ́ ṣe láàrùn mo rẹ̀ gbọ́dọ̀ tẹ́ra ọmọ bó ṣe wá ní sàtúnú ọ̀. arákùnrin yìí ló dàbí fàzára ọlọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ sọ̀lá ọwọ́ ni ìnáwó àti wàlàdà sọ̀gbọ̀lá ọmọ àṣìwájú ìyàwó mi ọmọ dúdú lórí ó padà la ẹ̀rí ó ń bọ́ lóde wọn lọ́wọ́ à ń bẹ̀ wípé òjíṣẹ́ ọlọ́run tó láàlẹ́ ọ̀sánlá nígbà tó ń délé rẹ̀ pé ǹjẹ́ tó ọjọ́ náà fún kọ́lọ̀ olórí wọn ni àwòrán yà wò ó wọn ni à àlùfọ́mọ̀rọ̀ nínú ẹ̀lẹ́dẹ̀bẹ̀ àwọn bá jẹ́ pupa nínú rà tó ní ọ̀bẹ̀ tó ń dìjọ làwòrán yẹ ọba tó súnmọ́ dúdú àwọn tó kópa nínú ọ̀rà fún mi yẹn ó lè rí àwòrán èyí tí kọ́lọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí iṣẹ́ ìyàn sọ fún yóò náà náà ni ìdá ẹ̀mẹ́sà àbò ẹ̀rọ. nígbà tí ẹ̀jẹ̀ bá rìn ọba jẹ́ ìjẹ̀gbà ọ̀kadà rẹ̀ kà pẹ́tọ́ yìí ìjọ ọlọ́run àgbàdo ìjọba bá fi lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fẹ́ràn àti náà lọ́mọ náà. yóò lọ́dọ̀ aṣọ̀wàdà wọ́n lè bí rúdú àìkánà àbúrú àbúyàdọ̀ ìdádẹ́sá àwọn ọ̀yẹ́ ẹni bá fi wọ́n yìí. bàbá ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ funfun ẹ̀jẹ̀ àfáàjù lọ nígbà tá a bá ti rí ẹsẹ̀ ọ̀rọ̀ ọjọ́ ìpìlẹ̀ a lè ṣàfiwé pẹ̀lú lọ́jọ́ ìpìlẹ̀ ìwé lọ́jọ́ káyì àdẹ̀fílẹ̀ bàbá ìlú lọ́jọ́ ìpìlẹ̀. bákan náà wọn là nẹbi sọlá àlọsọlá ọsọ fún àpá ọmọ ọdí Ọlọ́run gbàlá àlù. أرأيت لا أصل رجل مر ومسك هو والسائل فقال عمر Ẹ̀rí. Ẹ̀rí gbọ́dọ̀ àti wéyìn orí lẹ́kọ̀ọ́. Wọ́n lè jíjẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ sọ̀lá ọkọ̀ fún ẹ̀nà àwọn àkàtọ́ ọ̀dọ̀ ọlọ́run sọ̀lá án. Nígbà tí wọ́n mọ̀ rún ní léèrè, à ń kó bìlà ti sọ níbi mìíràn àgbà. Ó bìlà ni ọ yàtọ̀ sí kíbla. Bọ́lá jẹ́ kíbla, ó ti fi dá àwọn àgbẹ̀jú kọ̀ọ̀kí rùn yẹn ṣùgbọ́n kóbólà yìí mo fi kí kíyèsí ní ẹ kíyèsí ẹlẹ́tọ̀ rẹ̀. àwọn ìdáwà ló ti fọ́ ọmọ ẹ ìdí pé wàá máa tètè tètè ọwọ́ rẹ̀ ní o. bẹ́ẹ̀ wọ́n làmọ́ ní sọlá ọ̀sálá máa ń kíyèsí Fatima eré tó tó fẹnu tó lẹ́nu ọwọ́ rẹ̀. ọ̀rọ̀ bó ti yé máa ń wáyé o nígbà tí wọn máa wo gba anabi léèrè sọlá rẹ sọlá àǹkóbìlà ti sọ ìdí máa ń ta nípa táláwọ ẹ bá ti ìyàwó ẹ ọmọ ìyàwó ẹ lẹ́nu la ó dẹ gbá o nínú ìdájọ́ rẹ rẹ òtítọ Ọlọ́run ó gba anabi léèrè sọlá rẹ sọlá òtítọ Ọlọ́run dẹ dá lóhùn fún wa èsì rẹ ń bẹ lọ́dọ̀ ìyá òsùn ló ṣe

ọ̀kọ́ọ́lá ọ̀nà ọmọ ọ̀rọ̀ jẹ́ aláwọ̀ sàlámà àdùgbẹ́ láàbà òdúró bẹ́ẹ̀. ìjọ lọ nìyẹn nígbà tí wọn náà bẹ̀ sí mọ̀ nígbà àti wé ni bẹ́ẹ̀ náà lè lè ṣe é wọn dá àná sì ń bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ tó lè ṣe yẹn ìyá àti wé ẹ̀yìn pé ọ̀sẹ̀ múnátù mi wà ẹsẹ̀ ọ̀rọ̀ mi yá ọ̀gá yìí pé tọ̀ ọ lè bí ìyàwó ẹ̀ tó o bá ń bá o bí kò ṣe wípé àfiwé nǹkan tó ti wà ńlẹ̀ tó ti pé mímọ̀ yẹn ń bẹ lọ́dọ̀ oníbèrè yẹn wọn là nẹ́bí sọlá ọ̀sọ̀lá òmìnirẹ́jọ́ rẹ̀ òtúmọ̀ bẹ́ẹ̀ ìgbélé à ń sọ fún aláàbílẹ̀ fìdí ẹ̀gúnlẹ̀ tó ti yá ní nǹkan tó ń lè ní ohun nínú fèsì àbájú lọ ń gbà tá àbájọ ẹ̀ tó wá rí àná tí ọba sí ẹsẹ̀ ọ̀rọ̀ a lè ṣàfiwé ẹ̀ka yẹn pẹ̀lú pìlẹ̀ tó ti wà tẹ́lẹ̀ nínú àdúgbò alifas àníyíya ìgbà hajj arábìnrin yẹn ó ń bẹ̀rẹ̀ tóun lè ṣe hajj fún bàbá òun ẹ̀rí ó ń béèrè wípé tóun lè bá bàbá òun ṣe hajj tẹ́wọ̀n fún nǹkan tó rọrùn nìyẹn pàpà ájì lọ sí ọ̀nà ìbá ti ṣe hajj tẹ́lẹ̀ pẹ̀lú àdéhùn kan tẹ́ máa ń gbọ́ ike wọ́n gbọ́ sẹ́nìkan sọ pé làbáyíká á ń ṣe kọrin wọn ni wọn sọ fún anabi sọlá àṣàlám bí ilé ìgbé sani ṣe kọrin mọ́ ọlẹ́ni òun ni lòun bá ṣe iṣẹ́ ìjọsìn. Jẹ́wọ́ náà ti ṣe hajj tẹ́lẹ̀ rí, ọba lòun ò sí lòun ò sí ìtòní hàn, kọ́kọ́ ṣe hajj fúnra rẹ̀. Tó ń mọ́ ọjà àrùn ṣòkòrè mọ́. Lẹ́yìn náà kọ́ ṣe wàhálà ṣe hajj fún ṣòkòrè mọ́. Ọ̀rọ̀ ẹ̀fẹ́ tó máa máa ṣe hajj fún yàn, ajá tó náà ti lọ ṣe hajj ọ̀nà yàn tẹ́lẹ̀. Nígbà yẹn ló tó ṣe bá ẹlòmíì tó. arábìnrin yìí wá lọ bí anábì lè rè sọlọ́lá àlùfọlá ọ̀dọ̀ ìjọ wo lè ṣe hajj fún bàbá ọ̀ náà. àwọn ẹ̀sìn lọ́kàn àgbà àbí ìdẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yìí àtàwọn ẹ̀yà ẹ̀rí arábìnrin yẹn wá ń bèrè lè ṣe hajj fún bàbá ọ̀ orí bàbá òun ti darúgbó bàbá gbé sórí nǹkan ìgbòga onílé jókòó bẹ́ẹ̀ dáadáa abẹ́sùn jóun lè lọ sí hajj fún bàbá òun yẹn àlẹ́bí sọlá àlùsọlá kìyàsù ló fi dá lóhùn tó fi dá lóhùn náà ní pé èsì mẹ́ lọ́dọ̀ ẹ̀ o àrò àìsí làwùká làálẹ̀ àti ìkìdá inú kọ́ọ̀rí ní tí gbèsè bá wà lọ́rùn bàbá rẹ̀ ńkọ́ kọ̀kọ̀dọ̀ ìdíhì tí wọ́n wá sí gbèsè yẹn àkáànà yẹn fa ọ̀hún dání pépèsè yẹn tọ́jú tó ti máa sàn yẹn ní pépèsè tó sàn yẹn awúlò fún bàbá yẹn wọ́n láti nà arábìnrin yẹn níbẹ̀ ni wọ́n máa wúlò fún bàbá òun ní sí pèsè lọ́rùn bàbá òun mọ́ bẹ́ẹ̀. àlejò sọlá rẹ̀ sọlá wa sọ pé ọ̀dẹ́ inú lọ́ọ́yì àhàk torí bẹ́ẹ̀ gbèsè ọlọ́run ọba gẹ́lógún lẹ́tọ̀ọ́ sí láti sàn wọ́n á dẹ̀ ti ṣe gbèsè ọlọ́run yẹn kó lọ́rùn ó ti tó lọ́rùn bàbá ẹ̀ náà nìyẹn. tó nítorí pé hajj dandan ni ọ̀hún ló gbóná mi ní arkan islam ayé fáwọn ọlọ́run subhanahu wa ta'ala alillahi ala an-nas hajj al-bayt man istata'a ní ṣe tó ṣe lọ́rùn yẹn fáwọn èèyàn láti lọ bẹ̀lẹ́ ọlọ́run tí yẹn bá lágbára olùkọ́ ní ọ̀nà tóògùn oníjànà tó lálàáfíà onígbàdé òkè láti lọ sí hajj yẹn ọ̀rẹ́ yẹn ní o téèyàn ọba ṣe wọn yà tó bá yẹn sí nígbà téèyàn bá kó láyé ọ̀dà àrínú àwọn olùmọ̀ pẹ̀lú hadith yìí náà ìfọ̀dẹ́ inú wọ́n ṣe àhàk nígbà tí wọ́n yẹjú al-huquq al-muta'alliqah ìtàríkà àwọn ẹ̀tọ́ èyí tó ní ṣe pẹ̀lú ogún tó kù sílẹ̀ ìkọ́jà tó ní bá pín ọyẹ ká yọ gbèsè ọlọ́run bẹ́ẹ̀ ẹni tí gbèsè hajj ń lọ́rùn ẹ̀ ká yọ nú ẹ̀ àwọn ẹni ìgbà máa lọ fi hajj fi ń bẹ́yìn náà ìyàgbẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ àtẹ̀ àwọn olùmọ̀ sọ pé ọlọ́run lè fojú kó gbèsè gbèsè tó lágbára jù náà ní gbèsè èèyàn mi ṣùgbọ́n ti di ọba adé ayábí zaka ló àárọ̀ gbọ̀ngàn dáadáa sílẹ̀ yẹn ó ti yẹ kọ́ yọ zaka ọwọ́ lọ lára títí pa àmà yọ ni gbàdá ti mọ̀ kọ́ yẹ kọ́ yọ kọ́ yọ. ọ̀dọ́ ìlú lọ́ọ̀hì àhán gbèsè ọlọ́run ọba ẹ̀tọ́ ni ìgbà ló fi ń tọ́tún tọ́nà yìí láti sàn. ọ̀dọ́ níbẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé ìyá lọ san gbèsè ọlọ́run lọ́ọ́ sí hajj ti bẹ lọ́rùn bàbá rẹ̀ yẹn lọ́sẹ̀. ó sì tún lè súnmọ́ pé hajj nẹ́ẹ̀dọ̀ ni èyí tó di lérú. náà fi dandan náà ní kọ̀ọ̀kan gbọ́ngàn abẹ́ dà sí. ìṣe ni ìyẹn ò ní ọ̀làkùjá lọ́rùn ọ̀pẹ. kókù tó ń kó láyé tó bá ti ṣe ìlérí pé òun sì máa lọ ilé ọlọ́run tó á kówó yẹn náà ni. ọ̀rọ̀ rẹ̀ yẹn ní kọ̀ọ̀kan gbọ́ngàn abẹ́ dà sí. àpájùlọ <clears throat> ọlọ́run fi orí yìí fún àwọn ẹni rẹ̀ ọlọ́run ní ìwòkú dàbí nàzẹ́ọ̀ ẹ̀ka fún nàyẹ̀wò máa ń káàánà ṣàkóso mú ṣàṣeyọrọ. ìlérí wọn a máa mú ṣe àwọn ẹni dáadáa wọ́n fi ń páyọ ọjọ́ kan tó ipá burú ẹ̀ nìyí tó lè koko lu. tó nípa bẹ́ẹ̀ gbé sí ọlọ́run mú tó tẹ̀tọ́ láti ṣan. bákan náà nínú àwọn ọ̀rọ̀ míì. èyí tá nẹ́bí sọlá ọ̀sọ̀lá ń موسى لا lè في ìdí àlùfẹ́yà لا lè في dé ẹ̀múlẹ̀ náà. قال صلى الله عليه وسلم حرم الإحلال كمستحيل الحرام وقال يحرم من البدع ما يحرم من النسب غير حديث حرم الحلال كمستحيل الحرام حديث منكر وحاكم منه على الحديث المنكر ضده هو المعروف ọjà tí fẹ́ni tọ́gbà hadith yẹn wá ìtọ́gbà wa ọ̀pàpọ̀ mọ́ ohun táwọn tó ń jù lọ máa ń gbà papọ̀ rárá wípé ẹni tí ń sọ ẹ̀tọ́ di òwò ọ̀dàbí ẹni tí ń sọ ìwọ̀sẹ̀ tọ́ náà ìyá oṣù wọn fẹẹ fi bí ẹmúlẹ ṣùgbọ́n yàn nílẹ̀ ẹ sáà tẹlẹ àwọn èyí tó nílẹ̀ láàrin káfíwá nínú èyí tó fi kìyà sùn nílẹ̀ àwọn náà ní hadith ti tún sọ wípé yá àrùnmù mi náà rọba mọ yá àrùnmù mi náà nàfà tí ọba yẹ ọ gbogbo àwọn ta ni wọn dé wọ nínú fámìlì bẹ́ẹ̀ ti tò wọn yẹn tẹǹsì àbú kìnìkan ìyá kìnìkan ìyàwó kìnìkan tẹǹsì àgbogbo ẹ lọ yẹn àti kìnìún rẹ̀ tó gbó wọn náà ló dé wọ̀ lẹ́yìn abájọ fún yìí papọ̀ yẹn tó gbọdọ̀ fẹ́ rẹ̀. ẹ má gbàgbé arákùnrin kan láàyè ń lòlù wọ́n ti fẹ́ra wọn àbíyàwó ẹ̀ wọ́n ti làásìkò díẹ̀ obìnrin kan ti dé nìyí ọba ni ìwà àtọkọ rẹ̀ àbí wọ ìyàwó ìyàtọ̀ ọkùnrin nínú ọkùnrin lọ́yẹ̀ ìyẹn bá máa sọ sára ọdọ̀ bẹ̀rù jọlọ́ọ̀ pé báyìí lòun máa ti gbọ́ táwọn kékeré ṣe ya wọn alágbàtọ́ ni ìjíṣẹ́ ọlọ́run sọlá ọ̀sálá ní bọ́ọ̀lù láti àṣẹ ń gbòdì rírẹ́ ẹ̀ẹ́tú ká ló kù táwọn ti tó ká ń ti wọn ni. tó nípa bẹ́ẹ̀ wọ́n ní bákan náà nínú nǹkan tó tún máa máa fi àtìyànjú àwọn àhàdé ìdìbáyì àti tìmáyà láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí pé ìyá àsùnbẹ̀ nínú ẹ̀ńtẹ́kì àfiwé pẹ̀lú pé ìpìlẹ̀ ń bẹ àwọn amú ọ̀rọ̀ tó jẹ́ ká tó yẹ rí ti sùn náà tẹ̀ wá bòun àbílẹ̀ bàbá pilẹ̀ àwọn alòdájọ́ pilẹ̀ àti mẹ́rin wá náà àlùfàkánì alámọ̀lé àti nínú àwọn àhàdíìsì nàbí sallallahu alaihi èyí tó dúkùn náà ni ah, asa látọ̀dọ̀ àwọn ah, sàhábà Umar ibn Khattab radiyallahu ta'ala anhu lẹ́tà rẹ̀ sí àbí Musa Al-Ash'ari ọkọ̀ síbẹ̀ pé. ó ní fáàrífì àṣìbáà wọ́n àmúfáàlì. àwọn nǹkan tó bá jọra wọn lọ́mọ dáadáa. wọ́n àmúfáàlì àwọn tó jẹ́ rúkan sí ìtòmú ọ̀rọ̀. kó o dẹ̀ tún máa fi ọ̀rọ̀ wéra wọn ọmọ ẹgbẹ́ ìyá àti mo tọ́tọ́ rẹ̀. Adẹ́sì máa gbàgbé pé ẹni tó sọ̀rọ̀ yìí. Ìtẹ́nu àwọn ẹni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ni. Ilé ìṣe ìyá ọmọ ìdáwó ẹ̀mọ́ bọ́lá ìfàtọ́ rọ́dì ọlọ́ọ̀bù sọ̀rọ̀ àjù. Sáàni lùkùlàfà yìí rọ̀ṣídì ẹni tó sì kejì nínú àwọn àrólé tí wọ́n jẹ́ ní ìmọ̀. Sáàni bisọ̀lá àṣálá ti sọ́ tẹ́lẹ̀ pé àlékún bisunna وسنة الخلفاء الراشدين المهديين من بعد عدوا عليها في النواجذ pé ọ̀dọ̀ wọn yìí lànà ní àti lànà àwọn àrólé tí wọn mọnà tí àádẹ sì máa fọnà mọ wọn wọn máa jẹ ní ìmọ̀nà lọ́nà tí wọn bá tún lọ tán àbdù àlẹyà bí nàwà àjù ẹdẹ yìí mọ ohun tí wọn bá ń wá nù lànà ẹni tí wọn rẹ ní pé ìlànà wọn yàtọ̀ sí tèmi o. بعدنا زيد بن ثابت رضي الله تعالى عنه وني طاية زيد بن ثابت علي بن أبي طالب اللي مكاتب وني زيد بن ثابت وفي خياس معلم اللي على مكاتب كانوا هم مكاتب òun lẹni tá a kọ̀wé fún ìjọba yìí o àwọn ọ̀dọ́mọlúwàbí ṣùgbọ́n lọ́ọ́ mú iye báyìí wá ẹ̀rí a ní àlàáfù ẹ̀rú àtúwá ní àlùmọ̀bá àìsí ẹni tó jẹ́ mọ̀bá àbú yẹn nínú àlùbáàbù ìyẹn ni pé bá àdúgbò ọ̀rọ̀ wọ́n bá àdúgbò àbù ìlàjì rẹ̀ ọmọlúwàbí ìlàjì rẹ̀ ẹrú àwọn lẹ́yìn tó ṣe wọ́n ti sọ fún pé wákàtí méjìlá tí wàá máa fi ṣiṣẹ́ ọ́ọ̀dù wákàtí mẹ́fà sí ọ̀gá rẹ̀ nípa fẹ́rù ni ẹ́ wàá fi wákàtí mẹ́fà sí ra rẹ̀ nípa fọmọlúwàbí ìlànà ìyàn ẹ̀sìn wọn bí irú ìṣe títà ń ṣe láyé àtijọ́ táwọn máa ń ní àṣà méjì àṣà méjì lánàá yóò ti ní aṣọ táwọn bàbá wa ti sọ pé ilé ìlàgọ́dọ̀ ọ̀hún yèrò báyìí òun lóhùn lọ́mẹ́ta tí ó kún wọ́n sì fi nẹ́jà wọ́n ti wá sọ yìí pé lérò Ìbàdàn kẹ́ lápẹ̀rẹ̀ o èrò mẹ́wàá lọ́gọ́dọ̀ lápẹ̀rẹ̀ á tún lọ lé kéwù èèyàn wá wọ náà bó ni ó ṣe yára mú sọ yẹn ẹgbẹ́ bẹ̀rẹ̀ láti rí àwọn ọjọ́ márùn-ún lé kéwú ó ti pé láàrin ọjọ́ méjì lèèyàn máa wò ó kàn pẹ̀lú àwọn ẹ̀mẹ́ẹ̀dógún là máa ń kàn gbà yìí ọ̀hún mẹ́jọ ọjọ́ tó wù méje jọ ọ̀hún máa wù fifteen níjọ ọjọ́ ọdún àdàlà méjì. tuntun tí bí a tó aláṣà kejì. ẹ̀yìn pé bẹ́ẹ̀ ti máa ń fà ní ìdíwá nígbà a bá yẹn ju bàbá wa dé. irúfẹ́ ẹni a pè ní ẹrú bùbá àdùn yẹn ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé báàdùnú ọ̀rùn wọ báàdùnú àbù wọ́n ti sọ fún pé wákàtí mẹ́fà àbí mẹ́jọ ni wàá fi ṣiṣẹ́ mẹ́rin bẹ́ẹ̀ wàá fi sọ̀gá wàá dẹ̀ fi mẹ́rin wàá fi àlùmọ̀káàtà bò wá lẹ́ni tá a kọ̀wé tá a kọ̀wé fún yẹn ìpè tó mílíọ̀nù lọ́wọ́ wa wá lọ́ba fi dọmọlúwàbí. wọ́n á ní sẹ́yìn ṣe ìyá àti fún àlè ọ̀dì ọlọ́ọ̀tún sára àǹtò náà àlùmọ̀káàtà nípa àlùmọ̀káàtà. ọ̀pọ̀ yàtọ̀ àìjọ́ ti nìkan. wọ́n ní kí n ṣe yẹn nìkan náà. wọ́n tún ṣe kìí àsùn. nípa àlìjẹ́dì ìyẹn ní pé fẹ́ فاتفقوا بأنه لا يحجب الإخوة وقاتلوا علي وشبهه بثمن الشعبة فيه شعبة ثم الشعبة من الشعبة شعبتان وقفه زيد على شجرة الشعبة منه حسن والشعبة من الحسن بإثنان أن قولهما لدرس واحد بأنه يشارك الإخوتان ولا يحجبه. آه. wọ́n ní wàá sáfà kọ́ báyìí ìnìkáàdì àdó àtàbàtìlì wà ìdánù àwọn tí wọ́n máa ń kọ́ wà káàrí wọ́n ní àti àlè ìbùnà àbí ìtọ́lẹ̀ ẹnu àwọn méjèèjì ló ti gbé láyọ̀ ìjàbọ̀ ẹ̀kọ́wájú a lè fi ikú àdánù nígbà tá a bá rí bàbá bàbá. ṣùgbọ́n tá a bá rí bàbá gangan ọ̀sẹ̀ ni tó ń pè ní ikú àwọn inú ogun. nítorí pé kiri yẹn létò létò lọ́wọ́ àwọn. الأخوة البنوة الأخوة العمومة wọ́n ti tò nìyẹn òsì kọ́ndíṣàn kan dàá fi di ọmọ lulẹ̀ tí ẹ bá fi kọ́lọ̀ kó sí kan nínú àwọn ọmọ wa ní ìhìn bóyá padà mọ̀ kọ́ ọmọ ló pa bàbá pé bàbá yẹn ó padà ti sẹ́wọ́n jù òsì ju twenty years lọ tó fi wù òun kẹ́ẹ́ tún ti fi yẹn bá gbójú fún bàbá yìí yọ́ màá ṣe náìsì dúkìá ló ti pọ̀ lẹ̀ òun lòun sì ṣiṣẹ́ ṣiṣẹ́ ní gẹ́gẹ́ ọ̀yọ́ yìí ọba lọ pa bàbá. ẹ̀rí kẹ́mọ̀ yìí pé ẹ̀kọ́ ti láyọ̀ ti ṣẹ̀yà kò náà fún lè òde mọ́ ni bí mọ̀ wá ẹ̀lẹ́yìn tọ́ra ti rí kan lára àwọn tí kò ní kó jogún kọ̀ǹdíṣàn tó ọmọ lè fi wá ti gbà lọ nìyẹn àtàwọn míì náà. àyẹ̀bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ ìsìláàfù dìín ẹ̀sìn yàtọ̀ tàdédé lọ́mọ bá lọ di irú àwọn tí wọ́n láwọn ń tọ́jú lónìí ọlọ́ọ̀bọ sínú ẹ̀sìn wọn. wọ́n tún ṣe kan twenty five ńlọ sápẹ́ onígbọ́nrin yó pẹ̀lú ìjẹ̀kẹ̀ kan ìjẹ̀kẹ̀ kan rárá pẹ̀lú hadith tá a ti kà fún adẹ́lẹ̀ pé la yarithu al-muslimu al-kafira wala al-kafiru al-muslim mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dúkú kèfèrí kèfèrí ó sì gbọ́dọ̀ dúkú mùsùlùmí. àìbẹ́ẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ nínú ọmọ wa ni ọ̀lẹ́rùsọ̀ òun ni àríf bọ́ọ̀mọ náà ṣe bó ti wọ́n ṣe kó lẹ́rú nìyẹn ọ̀dẹ́rú ọdún <laughs> jẹun tó lè kọ̀ fún tí ò ní ṣe ṣe pálíbóhìm kò sí ohun tó lè sí ọmọ dànù àti bàbá ipò wọn dẹ̀ ga ìwọ́n ìṣkáàlù wípé agbàgbé wọ̀fin àádàmì máì àtẹ̀yọ́mọ̀mù jẹ ìlú pété àbárò mi àlọ́ àlọ́ oníyẹ̀pẹ̀ náà ó dẹ̀ lẹ́tọ̀ọ́ kódà alẹ́ fi gbé alihadamu láti bá arúgbó àbí sọ àwọn lálá sọ alẹ́ fi alẹ́bí ajínẹba ọ̀làmìyẹ jìdìlmá ẹ̀rìbìnẹ́sìlì kìtà àyìnkún tó jónúbá ọ̀làmìyẹ jìdìlmá ẹ̀tàyà mọ̀mù sàáyìnà ẹ̀yìnbá tẹ̀bá ní jànáàbà ẹ̀rẹ̀ ró ẹgbèrò àlọ́ aláwọ̀ níyẹ̀pẹ̀ tọ́tẹ̀ jẹ́ ohun lórí yẹn àwọn ìdàrẹ́ fi wọ́n lè báwọn ọ̀rọ̀ arí kele kan àwọn òbí kan ṣe ẹbọ ẹbọ ọ̀dà ọ ẹbọ máa ń ba ṣe ìdájẹ́ ni ọba adé náà sọ pé nínú ọmọ àlà ayélujára ní ìṣọ̀ra kàbí wọ̀nyẹ́ kìló máa dún ẹ̀dá ẹ̀líkà ìmọ̀ ìyẹ̀ṣà adájọ́ ọlọ́run nìyí kò ní forí sí yẹn ká fi ń kẹ́ ní ìkejì rẹ̀ nínú ìjọsìn ṣùgbọ́n bí ọba tẹ́kọ̀ ó lè forí ẹ̀jẹ̀ ni tó bá wù ká lọ́rọ̀ ẹ̀ léwu bí ọba tó bá lórí ẹ̀. tó nípa bẹ́ẹ̀ táàbà rí bàbá ta rí bàbá bàbá bàbá ọ̀pọ̀ sípò bàbá. ṣùgbọ́n bàbá ni bàbá máa jẹ́ ìwọ̀n tí ò ṣeé ṣe tá a bá rí bàbá yóò ṣeé ṣe tá a bá rí bàbá bàbá o òun ni pé tá rí ẹ̀kọ́ á rí àwọn ọmọ ìyá òkú. adẹ̀rí bàbá máa gbọ́dọ̀ jogún pẹ̀lú bàbá wọn tó bẹ́ẹ̀ ọ̀nà yóò torí bàbá máa gbọ́dọ̀ jogún pẹ̀lú bàbá. سواء كان أخا لأب أو لأم أو لأب وأم أخو الشقيق ìyá àti bàbá nìyẹn ebe. ẹ̀bẹ̀ bàbá nìkan bá ome ya na ka ìyá nìkan bá yẹn pọ̀ tòun tí wọ́n ti fẹ́ akọlẹ̀ ọmọ fi ṣáàmìhì alukur'an mọ́ àdáálí táà bá rí bó ti sọ àlùkàlàlà man la asla lahu wala far'a ẹni tí ò ní ìpìlẹ̀ ìpìlẹ̀ yẹn ní bàbá kò dẹ̀ lẹ́ka tó onímọ̀sọ bẹ́ẹ̀ o ọlọ́run lọ́mọ ọdún kọ̀ rẹ̀ dùn lórí wọn ní ọmọ ọ̀rọ̀ di aláwọ̀tàlá àlù bí ah ó sì wá gbọ́n àwọn nù táwọn ọ̀sọ́ pé kàńtẹ́lì yẹn ju ẹ̀yẹ́ yẹn kó tó kù láyé ọ̀rọ̀ tàlá àlà يبادر فهم الصحابي الكبير أبي بكر الصديق رضي الله تعالى عنه ojú abẹ́ kàlàálà àwọn ẹni tí ò ní bàbá tí ò dẹ̀ sí lọ́mọ. òwe wẹ́ kọ́ndíṣẹ̀ tí asọ̀lù tọ́m tó máa fi mú wọn lọ́fà péré àbí wọn lọ́fà sẹ́ẹ̀kì bó ṣe wá ń náà lọ́fà á nìyẹn. wọn lọ́fà péré ìgbó lọ́wọ́ wọn lọ́fà péré tí wọ́n bá kọ̀ àwọn tí yàpá wọn kọ̀. ìgbó lọ́wọ́ máa mú wọn lọ́fà sẹ́ẹ̀kì tí wọn bá pọ̀ sórí pé yanìkan lọ pa wọn pọ̀ gbogbo ẹ̀ náà wọ́n gbọ́dọ̀ jẹ́ ní rí bàbá tẹ́wárí àwọn rí bàbá rí bàbá bàbá àwọn ikú àtà ní wọn gbọ́dọ̀ jókòó yẹn wọ́n jókòó wọ́n dà wọ́n gbà pò títí wọ́n fi jókòó ọwọ́ ajẹmọ́sálà tó máa ń sẹ́rù bá àwọn olùmọ́kọ̀ láti rí inú wọn tó wọ́n sọ wípé ẹni ọba fẹ́ rọ rẹ̀ lóná tí ó ju rẹ̀ síbẹ̀ gbé lẹ́ẹ̀kan náà mo ní ọmọ àlọ́ yẹjú ọ̀rọ̀ láàrin àlìjáde wàlẹ̀ ẹni abẹ́lọ abẹ́bá wọn fún gbogbo wọn. dọ́ńgbà dábí lójú òkú kò ní wọlé ọ̀hún tó tiẹ̀ ọba ti dárí bọ́lọ̀ táwọn sáláfù gbélé nípa ọ̀nà ìwòlá apájà gbígbó yẹn ló ti fi ẹ̀dí wọlá. wàtáfà kọ àwọn àfáà méjèèjì ní ńlá méjèèjì àfáà bẹ́ẹ̀ ni bá a bẹ̀ àti àlejò nàbí tọ́lì ọ̀dí ọlọ́run tààlà àìkúná ẹnu wọn kò níbi àlè sí ètò àdánù kódà kárí gbájú jù bẹ́ẹ̀ lọ. kọ̀kọ́ sọ̀rọ̀ àlù wọ́n ní àlè ìmọ̀mù àlù àjẹ̀dí gbólóhùn ìmọ̀mù àlè tí orí yẹn fi dé àlè àbọ̀nà òbí dé àlè yorùbá ni ó sì wà káàkiri náà. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kí sí ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ bá lè rí lọ́dọ̀ àwọn míì tí wọ́n jẹ́ olùmọ̀ wọ́n jẹ́ àfàsùnà ìfẹ̀tà àṣàrú bèlbé àti àṣẹ àìyá bí irú àwọn àfáwà tí wọ́n jẹ́ àfáyà mọ́ الأمير الصنعاني رحمه الله تعالى وأنت زرعت من قبل sọ́kùlù السلام tọ́sí sáré òfin ni olóògùn bàbá ẹni pé kíní kan bẹ tí wọ́n máa ń ṣe tọ́wọ́ ti dákọ̀ àìlè nàbì tọ́lé wọ́n dákọ̀ fàfẹ́mà wọ́n dákọ̀ hasan wọ́n dákọ̀ hussein kí ni wọ́n máa rí àlejò sàlà. ṣé àlàmírù sọ̀nì àní náà àfa àsálàfọ̀ àgbàní àgbàní wọn ṣé káwá yẹ wọn pẹ̀lú àfa àsálàfọ̀ ńlá. tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ ní pé tà sàrú bìlìbí àti ṣèyíyà torí yámọ̀ làfà ẹ̀sìnkẹ́ wọn làpá wọn ẹ̀rí pé bídíà rọ̀ wá lọ́rùn láwọn àgbègbè tábàrà àtìkọ́ bídíà ló fọ́mọ́ jù ńgbọ́ ọjà sí pé súnmọ̀ gan ni bídíà láwùjọ tábàrà wa ọ wá jẹ́ kí bídíà yẹn rọrùn gan ẹ mọ̀ sí àlè ìsánú ìbùdó bíi àtẹ èèyàn ní ìyá ọmọ environment ẹ̀ tó kì í ṣe pẹ́sìn òyà àwọn àfa wa sí yẹ wọn dáadáa ṣùgbọ́n wọ́n ní sàkéyọ̀ pẹ̀lú agbègbè tí wọ́n bára wọn. láti ẹ̀mí kò sí ìpínyàn lè gbàdọ́ àpò ẹ̀. Nàfà níbi sọ̀rọ̀ àfẹ́láńgò sàlámù sọ̀rọ̀ alẹ́ ẹ̀dí àwọ̀. ṣùgbọ́n padà yẹn bí pé gbólóhùn sọ́lọ́ lọ́wọ́ àlùsálàm adáadó lórí àgbẹ̀bí ọlọ́ rọ́dí aláwọ̀ àyìn tó àwọn sàhábà ká má gbé síra wọn. ẹ̀kọ́ àwọn oṣù bí àwọn dọ̀rọ̀ ọba àdìgbẹ́ ẹ̀rọ dí àwọn bàbá àdìgbẹ́ amọ̀dá ti já ni wọ́n bí ọlọ́wọ́ dára àdìwò. láìra wọn rọ̀ jí wọn bọ̀ wọn rẹ ti tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tó àwọn sọ̀hábà wọn dání. tọ́ <laughs> ọ́ sì tún jẹ́ gbogbo mùsùlùmí rọ́ọ̀dì ọlọ́ọ̀bù àánú mọ̀rọ́ọ̀dù àánú ẹnikẹ́ni bẹ́ẹ̀ ẹjẹ́ ní gbogbo mùsùlùmí ní ọlọ́wọ́ ayọ́ tó dá gbogbo mùsùlùmí lọ́ba wà ní jẹ́nu. gbogbo láti lọ òun ni pé wọ́n ní àlejò mọ́ wọn àlè táà ti pa àwọn yòókù nímọ̀ nínú àwọn sọ̀hábà nínú àwọn fídíò àtọ́gbàjúmọ̀ láwọn ọ̀dọ́ wa nìyẹn àdìgbọ́dọ̀ kàrámà lọ́rùn wájú àpò bọ́sẹ̀ wà nù ọ̀sára àlùfáwájú ọ̀sà àfíkà ṣíṣe tàdá àmúkójọ rahimahullah ìgbà tí wọ́n ń sọ wọ́n ń sọ láti ń bẹ fún mọ́ ọ̀là àlì kàrámà lọ́rùn wájú àpò ọlọ́mbà ni fún iwájú rẹ̀ lé kí ni àlì yóò fi ṣe iwájú táwọn yòókù fi ṣe iwájú nígbà táwọn ọ̀sán gbé fà bulẹ̀ wọn nígbà tí òfurufú kẹlẹ̀ fún ìsàlẹ̀ tẹ́lẹ̀ táwọn afi bẹ́ẹ̀ fà nẹ́bí àkọọ́lẹ̀ sọ fún àdébò àtìlá àtìlá fún òfurufú kẹlẹ̀ fún ìsàlẹ̀. àwọn tó dẹ̀ rí bí òjíṣẹ́ ọlọ́sùn láàṣọlá náà wà nú àwọn tí wọ́n gbà fún pé kúrò wọ́n sùn sáré ọlọ́run sọ wọn. tẹ́lẹ̀ tàbí wọ́n rí kárọ̀mọ́ lọ́rùn ẹ̀yìn ẹ wá rí afáwọn abẹ́ẹ̀d àti àlè ìbùnà àbí ìlọ́ọ̀lẹ́ ìsáfà kọ́ àwọn méjèèjì ẹnu wọn kò pé anáhùlá yóò jago ní ìjọsíwájú pé a lè ṣe àwọn ọmọ ìyá lulẹ̀ nígbà tá a rí bàbá bàbá bàbá bàbá ọ̀dà ní bàbá gangan. Bọ̀kọ́ sọ̀rọ̀ àlè àlè wa ṣàfiwé ọ ṣàfijọ́ rẹ̀ ìgbà ilé bí àgbàrá ìṣá àbátí mímú ṣọ̀ọ̀dà ìpín kan jáde nínú àgbàrá yẹn tó mọ̀ ṣọ́ọ̀bà mìíràn ṣọ́ọ̀bà ti ṣọ́ọ̀bà dáàbì. nínú ìpín ẹyọ kẹrin ìpín méjì wà fi jáde náà ẹ àwọn ilé ẹ̀kọ́ àti jáde ẹ wọn tẹsí dáńtì dàbí èyí bàbá náà zaidu ń gbà táwọn fẹ́ sàfiwé àwọn làwọn fi wé jàjàrà igi kan tó ti yíké ìṣe àdàmì àwọn ẹtútù kẹyọ ń bẹ wọn ìṣe àdàmì náà lọkọsùn náà kọsùn náà ni ìgbà tó ti yọ ọsùn náà yọ báyìí nínú ẹyọ kan yẹn ó ti di pé méjì mi ti padà jáde yẹn ẹrí wọn ni lè anna kọlẹ ọmọ ìlú jáde ẹwò tẹni ẹwò kejì bá yàtọ̀ yàtọ̀ nípa ọ̀rọ̀ jáde máa ń ẹ̀kọ́ sí àdínáwó olùṣàárẹ̀ olùtọ́kọ̀wá. bàbá bàbá wọn jọ jogún àtàwọn ẹ̀kọ́ wa ní o wọlé àyà ìjọba kò lè sáré wọn dàbí. wọn ní bákan náà ابن عباس رضي الله تعالى عنه. ابن عباس رضي الله عنهما الجواز في اصابع قال عقلهما سواء ان سببها ọ̀dí ọlọ́run tààlà àdìsúmọ́ ọ́sàfíwé àdọ́ àdọ́ kẹ́lẹ́jì àdọ́ àwọn ní àkókòrò tó bá ti fi ọgbọ̀n tó ti fi sùn tá fẹ́ràn tán ọmọ pẹ́rẹ́ kẹ́jẹ̀gbẹ̀ ọba fọ́gbìn rẹ̀ gbámú èyí tó wà ń gbà ẹ̀rẹ́ sàgbà kan nìyẹn ọwọ́ afẹ́ gbé sẹ́yìn fún ìdí ọmọ àlọ́ ọlọ́run ọ̀nà ń pè ní àjọ àkókòrò. àbá wa ń sàfihàn pé ta bá rẹ́ nìkan sálọ jíyàn ní kùkù lẹ́nu. bá kòkòrò ṣe yọ bọ́ lẹ́nu. wọ́n láfa àti àbúwé rẹ̀ pẹ̀lú kí ni ọ̀bí aṣọ abẹ pẹ̀lú ọmọ ọ̀kọ́ọ́lá àpèlógún ọ̀sàwá ìyẹn ní pé òun tẹ́sí ti tara ẹ̀kọ́ kẹ́ńkọ́ kẹ̀kẹ́rẹ́ ni kí ni tara ọmọ nígbà kan àwọn àti kọ́díyà ẹ̀dáhùn ẹ̀dáhùn náà samson minal ebe òun náà lọ́sàn-án tẹ́ni lọ́ba àkókò jẹun ọdíyẹ ọgbà nígbòkú báyìí àkókò ló tààrà àjọ bọ́ọ̀dù ọ̀sà àfiwé wọn kìyàsù ọ̀nà ìtàbárọ̀ ha bí ha ló ti mú wá nìyí. alimami Sha'bi aleyhi rahmatullah. Àgbà àgbà wọ́n lé àwọn máa ń gba zaka màálù tọ́bẹ̀ ti lé ní fọ́ọ̀tì á máa ṣàfiwé rẹ̀ ìyá àgùlù akàn máa wò lọ ẹ mọ̀ pé àkọ́kọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táàtì lọ gbọ́dọ̀ jà bẹ́ẹ̀ kọ́ ọba wọn táàtì ẹyọ tẹ̀lé wọn àbí ràkúnmí fáì ẹyọ ṣá màálù táàtì ẹyọ tàbí wọn àgbọdọgbọ tọ́lá bí wàá ju pọ́ọ̀tì lọ báyìí àgbẹ̀ máa ti tì á sùn pẹ̀lú ádàbí alámàbí pẹ̀lú àmàlù gbé lọ. Ibrahim Nafa'i. وكل شيء يسأل عنه يسأل ولكننا نعرف شيئا من شيء ونقيس شيئا من شيء. ọ̀rọ̀ ẹgbẹ́ yìí ò lè kéwú tán ìmọ̀ràn ẹ lè parí kéwú tí wọ́n lọ sí parí panẹ́lì. èèyàn ti lè ka sírààtì èèyàn lè rọmọ kéwú ní ìgbàjọ́ ka sírààtì àfáàrọ̀ ìyẹn ò sílẹ̀ ìsìn rárá rárá àfáà mi lè má ra yìí àpájù lọ sẹ́yìn ọ̀bí sọ́ra rẹ̀ láwùjọ ta bára wa yìí wọn nílé orí ìkẹta sí mọ́. àtẹ̀yí tọ́kàn àtẹ̀yí tí ọ̀kàn náà máa gbé bá wọn. lóbi yá gbé àwọn sálà ìdá àrùn rì fún arọ wọn fi ti mọ wọn báyìí wọn sálọ. torí ó débi pé bá fẹ́ kọ kútùbà gan òní jọmọ́. òun mú bẹ́ẹ̀ ni àti tíra tó fẹ́ wò ọmọ báyìí afẹwà àsàlámù alékùn kọ́kọ́kọ́ wọn bá lóun bá bùkátà tó ń wá náà nígbà tó ní ẹgbẹ́ lẹ́yìn omi ní ọdún pé ìláwà ní bẹ́ẹ̀ ní ṣe ah, bó ní ṣe wá rí lọ́dọ̀ ọba àṣẹdá mi èyí bá kò fẹ́ ṣàǹfààní fara ayé náà ẹ̀sùn já ní tíráàkà ìjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́là táwọn yẹn bí èsì mọ̀ wọ́n báyìí wọ́n sà lọ àwọn fẹ́ ọ̀họ́ ni lọ́dì kan ọlọ́jọ́ ọ̀sẹ̀ kan àbóṣù kan bẹ́ẹ̀ ayẹlẹ́yìn ọkùnrin yẹn lẹ́nu òní dé yìí orí dáadáa sí ìsìn bẹ́ẹ̀ ní kóòdì òjò òsì kan yẹn wọ́n ń gbé wáyé nìkan fẹ́ ra wọn nìkan fẹ́ ra wọn nìkan fẹ́ kọ́ ra wọn ẹ̀dá kò mọdé bí bá sọ ìbálẹ̀. bàbá ti pé òun táwọn mọ́tò tó láti gbọ́ yìí ni àárí tẹ́lá kẹ̀kẹ́ kàkú àwọn àwọn tọ́kẹ̀lì jẹ́ baálẹ̀ bá sọ̀rọ̀ ga ọdún tí táìmù tí wọ́n fún wọn tí wọ́n fi yẹ ju pẹ́ẹ́tẹ̀ fi ń jà wọ́n náà máa fún lóúnjẹ déédéé o. síwájú ìbọn ánítàlì ẹ̀rí. mo fi sọ wípé ìyẹn lè parí kéńkù ọlọ́parí mọ́sálà àtànẹ̀wé àti jàdáìyà lọ́kọ̀ lè ṣe tíráàtì. إبراهيم النخعي عليه رحمة الله ولما كل شيء نسأل عنه نحفظه كيف يقولون طبعا ديوالي لي بدانا لا حسبان ولكننا نعرف الشيء بشيء إذا من منكفلون كلا تصل إبتاع الأقوى بالله عليكم يا إخوان ما في ضبع وعدان لو ذي كذا جامو تتطعيد والمفتاح tẹ́lá ti mọ̀ fẹ́ fi mọ̀ tán. ìbánikẹ́ sàkàtì gbígbọ́ wà sí mọ́. lórí gbogbo àwọn nǹkan tá à ń túmọ̀ fún àwọn gbogbo àlèmí máa ń wí. à ń fún yín láwọn túmọ̀ yẹn bilmaani atakiribiya pẹ̀lú àwọn nǹkan tá a rí pé ó lù súnmọ́ náà bá ohun tó yé wa làwọn. tọ́lọ́mùbá ní kí àròbíyá yé wọn náà dáadáa kí ọba fẹ́ sàgbékalẹ̀ rẹ̀ ìyẹn ó tún kú jogojogo fẹ́ wá o sẹ́ni yìí kéńtìrà yìí ní ọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sí mi. ṣùgbọ́n kò sí ohun tí yẹn lè fi rọrùn wípé kí wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ mìfta yẹn lọ́gbọ́dọ̀ mú ojú tó wọn náà ní àlá kí ni mìfta wọn ni kọ̀wá yẹn ló náà wọ̀ sọ̀rọ̀. gbogbo tíra dáadáa wájú yà àti níye tíra tó ti pa àpọ̀ ṣùgbọ́n náà rí fún ṣẹ́yì àbí ṣẹ́yì gbadá sí mọ̀sán látó fi mọ̀ kejì pé eléyìí fún mi ọjọ́ ra wà sí wọ́dà kí yéṣu ṣe à bí ṣe yìí adé ń sàfiwé nǹkan pẹ̀lú nǹkan gbà kíra bí àtọ̀ pẹ̀lẹ́lẹ̀ orí bẹ́ẹ̀ náà làánà ti gbọ́dọ̀ tó lé lórí ṣe bọ́rọ̀ sí máa rí inú ìwáyà mi lọ́dọ̀ ìwà inú náà. قيل له أكل ما تبكي به الناس سمعته قال لا ولكن بعده سمعت وقست على وقست ما لم أسمع على ما سمعت آري موضع فافا إبراهيم هذا فذكر لدم الشوك لليه أي نحويون أي كل ما تحصي به يوم خلال سالة يقجم ولكن السجرات موقعات موقعات السجرات أقول ما ترضي به الناس سمعته إمام أتلي سلام طريق لجاء الخطأ المخضعي pé gbogbo ohun lọ́wọ́ máa fi ń ṣe pàtàwé fáwọn èèyàn tó yọmba bí àyẹ̀kú náà mọ̀ fún òlàbùn náà tó tó gbogbo máa fi ń dájọ́ fáwọn èèyàn tẹ̀lé àìsàwù lọ́gbọ́n ọ̀làwọ̀ àgbà fún lọ́mọ tó kù níbi ìnáwó náà láti lọ́rọ̀ ọ̀rọ̀ ayélujára ìṣeré èèyàn jà bọ́tọ́ bá fẹ́ súnmọ́ eléyìí wíkú mi ní òòlù wàyí ńlá yóò súnmọ́ fún òòlù ó sì ka àmọ̀ fún ọ gbogbo ẹni tí bá sì ń gbọ́ wọn tó dá àbí eléyìí pé wò yé tó ń bẹ́ẹ̀ lè yóò gẹ́sì yìí pé tí ìyẹn bá jà lọ́yẹ kó tètè ní ọ ní kọ́ọ̀tù tó àtàbàdì múlẹ̀ sí lọ́wọ́ ẹ̀dọ̀gbọ́n fún bá jà ẹ̀ àkúlò máa tó èdè ìnáta sẹ́mi àìsà. Ṣé o gbọ́n tó fi ń ṣèdájọ́ báwọn yẹn náà lọ gbọ́? A àbá níbẹ̀ kọ́ ọ. Wọ́n láàkì ń bá àbọ̀hùn sẹ́mi àìsà. Lóbi lè jáde ṣe bá mójúgbó dáadáa. Alihamdulilayi Ọjọ́ tí wọ́n fi kéwú, ọjọ́ péré tèmi ṣùgbọ́n wọ́n ẹgbẹ́ mi ta ni àwọn dùbà gbalẹ̀ gbalẹ̀ gbalẹ̀ gbalẹ̀ èyí ò lè fi wọ́n kó padà ta àwọn ẹni tí wọ́n lọ ọdún méje jù bẹ́ẹ̀ lọ wọ́n máa ta wọn yọ. tí ẹ bá ti gbá pákan ọkàn máa lọ yẹn bí yòókù lọ ẹni tó mọ sọ fún wa pé nígbà táwọn ọ̀gá wọn fi kọ́ wa ń ké wúdò ní àwọn ọkọ owó ẹ wọn máa ṣe rọ́ọ̀bù rẹpẹtẹ wọn kàn lọ sí ọba tẹlẹ lè lórí ọba tẹlẹ lè ojú bẹ́ẹ̀ lọ akẹjọgbọ lẹgbẹ máa tún àkàkéwò ọparí báwa ṣe kéwò jù bẹ́ẹ̀ lọ ìgbà tó di máa di máa fẹ́ máa kúkọ yẹn nínú ẹwò láti àjọ ṣe máa wọ ọkùn wọn láti fọ mo là á ti ráyè gbogbo eléyìí dàdá ti mọ gbogbo ìdájọ́ tá a fẹ́ gbé fún àwọn bá kéwò lọ sí àti wọn ti kọ́ wa ń kéwò gbà yìí alayé yìí ò bá lásán wọn fi sàlàyé wa pé bàbá ti lélẹ̀ yìí lọ́sẹ̀ bàbá ti báyìí òkú àfàdílà kìí ṣe gbogbo ẹ̀mọ́ gbọ́ o ọ̀la kì ń bá àbọ̀ hù tẹ̀lé ìmọ̀ wọn gbọ́ apá kan ọ̀kìtù máa lámà àsìmá àìlámà tẹ̀lé mọ wá ṣàfiwé irun tí ń gbọ́ lórí irun tí wọ́n gbọ́ ìbùnú dùlẹ́yìn ó ní mọ̀ nǹkan sáà náà làmúyárọ̀ ìmọ̀ yárọ̀. àrọ̀rùmá yẹ́dínú ilẹ̀ ìdí mọ́lẹ̀ ha wọ́n lè ní wọ́n bá ṣàfiwé ìwọ̀n tí ò rí tó lu ewu tí ń rí àrọ̀rùmá yẹ́dínú ilé yìí mọ́lẹ̀ á. ìwọ̀n tó súnmọ́ yẹn á fi tó jìnà hàn. wo rọrùn gan mo ń sọ pé rọrùn ju ìwé ń ta lọ ìwé bẹ́ẹ̀ wọ́. ìwé bẹ́ẹ̀ kẹ́kẹ́ sákẹ́ máa jì bọ́ lára wọn lọ ilé ìyòwú lófin ó ní òfin àti ìlànà ìgbólófin kẹrọ́fù ìgbólófin onínẹ́sà gbogbo ẹ̀ pátá ló lẹ́tọ̀ọ́ láníyàn náà ìjọ ti padà já gbọ́ngbà ní tọ́lá ti fẹ́ ní ìfẹ́sùn ní àgbò oníjámù àgbò oníjámù adé sọ fágbò oníjámù ẹ máa rí ṣíìpù sí lọ́gẹ̀ ṣíìpù náà rẹ̀ wò ẹ máa gbé ilẹ̀ wíyàn tó tẹ̀lé jámù bó láti àwọn àpẹ jámù eré tó bá ti lè lè ẹ wọn ni wọn bá ti sọ ọdún gbogbo láti tó fẹ́ lọ ń bí ilé ìyá ọlọ́ọ̀kẹ́ wọ̀ ní gbogbo ẹ̀wọ̀n gbogbo bẹ́ẹ̀ gba àwọn ọkọ̀ wáyé kù tó ẹlẹ́sìn mìíràn tó ní túmọ̀. ìbọ̀rọ̀ yìí mú mẹ́ta yẹn ọ̀rọ̀ ẹ̀ إني لأسمع الحديث وأقيس عليه مئة شيء. تاريخ كمان. àfáàní asùnmọ́wò ìhàdìsà èmi ó gbọ́ọ̀rọ̀ ẹyọ kan báyìí wọ́n àkíyèsọ àlẹ́ yìí ní àtàkà yìí ọ́ndrẹ́ǹdì ọ̀rọ̀ ni màá lẹ́sà tó lórí ẹ̀ aláìbí wọn ti máa ń dènìyàn ló fi ṣe pé wọ́n fún yín ní tẹ̀dìrì bá ti wọn òfin ẹ̀yẹ́ láti lọ́yà ń mú fíìlì mẹ́wàá wá tọ́jọ́ orí ilé ọ̀hà máa lò lọ́rọ̀ ana abu ilalbaidi ana akurudu ilalmasidi ọdíjẹ́ jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sí lóhùn ọmọ tí jẹ́ mùsọ́rí yóò sùn dé ìdájẹ́ ẹyọ kan náà lọ́kàn máa bá lọ bẹ́ẹ̀ lọ́ọ́ lè kọ bíi mẹ́wàá twenty rẹ̀ mímọ̀ ti máa ń lé ní. afọ àwọn ni. هنا الفقهاء الفقهاء من عصر رسول الله صلى الله عليه وسلم إلى يومنا حل ما جرى استعملوا لمقاييس الفقه في جميع الأحكام من أمر دينه قال وأجمعوا أن النذير الحق حق ونذير لباطل باطل فلا يجوز لأحد إنكار لقياس لأنه التشبيه بالأمور والتمثيل عليها. أهل أخاه الغزالي عليه رحمة ní alùpùpù ha ẹ ráwọn ẹni tó wájú alágbọ̀ọ́yẹ ìlà àtúrò rọ̀sùlélá sallallahu alaihi wasallam láti sàmọ́nì lójútì ọlọ́run lò ìlà ayọ̀ mìíràn tó níta wà mẹ́ ìsáàmù lórí mọ̀kọ́ yìí ta ìlùkè. wọ́n á máa ń lo àfiwé sí ìjẹ̀mí àṣà nínú gbogbo ìdájọ́ ni ó. ìdá àbòrí bíi nìyí sínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn wọ́n ní àti pé àbá ni ẹnu wọn tó wá kò pé anànàzí ìrọ̀lẹ́ hàkì hàkì wọ́n tẹ̀ dára láàmú ẹgbọ́dọ̀ ìnira àwọn irú ìró nìbọn àgbọ̀ ìrò kẹ́kọ̀ọ́ máa àṣàlẹ̀ ha irú ìró nìbọn ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀ irú òdodo lòdodo wọ̀nà sí ìrọ̀lẹ́ báàpẹ̀ irú bàjẹ́ bàjẹ́. wọ́n jọ máa ń jọra wọn torí bẹ́ẹ̀ kọ̀ọ̀sẹ̀ tó fẹ́nikẹ́ni kọ́sà kápá ìdíyà nítorí pé ṣèyá fi ohun àtẹ̀sídì àfiwé ohun ní ìfọ̀rọ̀ jọra wọn àti ìmáfẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbọ̀rẹ́mà. من القياس المجمع عليه صيد ما على الكلام من الجوارح قياسا على الكلام لقوله وما علمتم من الجوارح مكلدين. Abu Umar alayhi rahmatullah wọn nínú kìíyà tẹnu kòtù òun ni fífi dẹ̀gbẹ́ ìhun tó yàtọ̀ sájá tá a kọ́ lẹ́kọ̀ọ́ ìdẹ̀lìjáwá rẹ̀. Ó bá ipò láǹfààní àti fèèdè àṣà tí ò ní sá lọmọ lọ́wọ́. Àbẹ́yẹ òwìwí. Fèèdè náà kọ́lọ̀ ọmọdẹ̀gbẹ́ wá ìyá òsù lọ́mà àgbẹ̀yàn náà lọ́mà àyàn náà yẹ̀lì kìyà àsàdálà ìkìlá torí ẹyẹ òwìwí yẹn náà tó máa ń jẹ fún yẹn ẹ̀rì fóun náà ká ìkànnà sínú ni ẹgbẹ́ tí wọ́n bá ń náà báyìí ẹ̀rọ ọlọ́run ọba ọba yẹn lọ́nà òun náà fi ń bẹ́ẹ̀ náà làtà subhanallah àwọn èèyàn máa wà nú wọn akíntì tó tó ní ibi tí báyìí ọdẹ ti máa gbé tíyẹn náà wá gbé yẹn àbí yẹn ní òrì ẹrin ńlá kẹ tó sẹ̀tọ́ láti jẹ ní òdíje sábà ti lè tó ìnà ẹ̀kọ́ lọ́bọ̀ gbé wa ẹni kìí àṣà torí jẹ́gẹ̀ náà wọ́n jọ sí àdájá. ọ̀rọ̀ máa dẹ́rẹ́ àkọ́kọ́ ọmọ àlìlámùtò mí àwọn bẹ́ẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tó lè fi èékánná tó lè fi ṣe ṣùdá. mùkálìbíìn tẹ́ ẹ̀ ti kọ́ lẹ́kọ̀ọ́. òun náà lórí ìgbé tó lè fi tó lè fi bára. tó kìyàsù láti torí mo ti ń bẹ lára ajá ń bẹ lára ìwọ̀n náà ajá kí lajá ń lò jẹ. ẹ̀yin tọ àwọn àṣàyàn àwọn jẹ́ ìlú ìkánná sí wọn ọba ti rí kọ́lẹ́kọ̀ọ́ kò sí láìsí bẹ́ẹ̀ kìyàsù ni a fi wé ni torí náà bá ṣe kìyàsù yìí ọ̀pọ̀ alámọ̀rí ẹ̀sìn tọ́ba jẹ́ náà wáá zùrù yọ̀ọ́kẹ̀ díjú kalẹ̀ ní àníwọ̀n bá ti yanjú rẹ̀ á sì máa ṣàṣìṣe yẹn tà àdẹ̀sì nímọ̀ torí kí ni o torí fáwọn retí lẹ́sùn jọ sọ pàtó ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ ìmájà gbàgbé o bá ti sọ ẹni bí ó sì fi àsọ náà rí ojú o tó di àbí òfin ìtàkùrọ̀ àwọn. ọlọ́run ọba àlejò alábùsọ láyé gbé o. ọlọ́run ẹni mú jẹ́ni mú sọ́nà. tọ́ ọba adẹ́dàá wa sọ pé àwọn tí wọ́n ń lẹ obìnrin tí kì í sàṣẹ́wó ló wàlímọ́ sọ́ni nítorí lọ́wọ́ àti orí ẹ̀ dáhùn àmọ́jọ́ tó fò rí o ẹ̀kẹ́lẹ́dẹ́ ẹ̀ àṣẹ́wó obìnrin ni wọ́n ní kẹ́ má pè láṣẹ́wó ìyẹn lè pọkùnrin láṣẹ́wó ah! ó ti pè yàtù rẹ̀ ní má rí bí ẹ ọ̀dákalà fi dhalika al-mahsur sí àṣà àbí mahsur náà àbí mọ̀sánú bá ti wí mọ̀sánú ọkùnrin tóun náà jẹ́ abiléyà tó ti fẹ́yàwó aláàlí tẹ́lẹ̀ ní ẹ̀bá lẹ́kọ̀ọ́ sinimá òun náà ó kó sínú gbọ́ndọ̀ òun náà ó bí àti aláàbí jẹ́ tọ́ba lẹ́kọ̀ọ́ sinimá obìnrin. ìyá sàǹpẹ̀ láti wé má bẹ̀rẹ̀ sí gbàdá bẹ̀rẹ̀ gbólóhùn tí ó dáa kọ́ mọ̀sánú bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọlọ́run ọba sùn nísàtò nìsà twenty five ó sì kì í àsùn fún yẹn náà ni ọ̀yà. ọ̀yà sí. ẹ nígbà tó bá dẹ́dà sọ wípé wọ́n láti kiri hu pàtàyà àdìgún alàlejò rọ ẹni àrọ́dínà tàhásùnà. àwọn ẹrú yín lóbìnrin ẹ má jẹ́ wọn ń gbàgbé kọ́ máa lọ sí ìdìnnà ọ̀sàṣẹ́wó ẹni àrọ́dínà tàhásùnà tí wọ́n bá fẹ́ jẹ́ ní ẹnìkan ẹ̀rì bá àrẹ̀kọ̀ àyíká ọ̀sìn tí wọ́n bá ti wá jẹ́ ní ẹnìkan pé obìnrin nìkan náà látún bá wíjì sí ìjàmà bọ́ jẹ́rú yín lọ́kùnrin náà tóun náà bá ti dẹni tó ṣe kí ni ó tóun náà ti níyàwó lẹ́rù yẹn ọ̀rọ̀ sí òun náà kó sábẹ́ rẹ̀ nínú jẹ̀sáwò ọ̀sọ́ ìmọ̀tò ìmìlárọ̀ ìyá tuntun bẹ́ẹ̀ ní òun náà. ẹ̀rí ọba dídá ni ọmọ ń kọjá lọ́hùn mí nǹkan múta àmìlà ẹni tó bí lọ pa ẹran ní sárọ̀ tó mọ̀ mọ̀ síbẹ̀ wọ́n ní ká má sẹ̀ máa retí kẹ́ni ọba wa ti pé kì í kọ́ dákàlà fi ìkọ́tùlù kàtà kíyàtà ẹ̀ńdẹ̀ jòjò lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ ẹni ọba ṣe ti pé kì í náà ìlà àwọn ṣáàkù bí gòkè àbá àwọn díẹ̀ ní àwọn olùmọ̀ tó lè máa ní kọ́rọ̀ wọn sí. wọ́n nítorí wípé ọba nǹkan jẹ́ ohun tó lè fi mọ́lá ayọ́mìlẹ̀ kò kìí àtàlà aláwọ̀ àdàwọ̀ ìlú. mo tọ́ ẹgbẹ́ pọ̀ ní kápá lórí ẹ̀ láti fi ṣàfiwé mo bá yàtọ̀ sí tẹni ẹlẹ́ni tí ẹ bá bá jẹ́ àbòsí ní stéèkì ó mọ̀ ọmọ ni ó àbòsí ní stéèkì. ما كان بعد لا الأحزاب قال الله الله يا أيها الذين آمنوا إذا نكحتم لمؤمنات إذا ثم طلقتموهن من قبل ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة عتاتونها سورة الأحزاب آية 49 Ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́dọ̀ ẹ bá fẹ́ àwọn ọmọ mi náà àwọn tó nígbàgbọ́ lóbìnrin bẹ́ẹ̀ bá fẹ́ wọn tó mọ̀ sọ́lẹ̀ tòmọ̀ọ́n ẹ wá padà kọ̀ wọ́n lẹ̀ bí mọ́bìlẹ̀ á ń tàmọ̀ tó tó nípa ẹ̀sìn bá lò láàrẹ̀ bí ìfọwọ́bà wọn ní ká má dára láàmú alìkìtàbí yáàtú kó bẹ̀ èbí tẹ̀lé alẹ́ lè fẹ́ wọn tẹ́lẹ̀ ìgbà lè fẹ́ àwọn bàkàtà bìyà òbí lè fẹ́ bàkàtà bìyà tó pẹ̀lú onẹ́sùn kìtà àlìsàtà bọ̀rẹ̀ ọ̀rọ̀ díẹ̀ bọ́ọ̀ ti ṣe wàhálà kan wá onígbàgbọ́ òdodo tó rí wọn torí àkọọ́lẹ̀ tó láwọn sọ̀hábà fẹ́ wọn ìgbà ni wọn ọ̀rọ̀ bí ìmọ̀mí náà ni arákùnṣe wọn wọn ní ìdí obìnrin ọlọ́run ayọ̀dá yọ̀dá yẹn ti dá yọ̀rá yé mi mọ ẹ̀yìn ọkàn sọ́ra fún àwọn aburú tí padà máa ń kẹ́yìn rẹ̀ wọ́n wá lè fi gbàgbọ́ bá kó láyé tán wọ́n padà sọ ilé rẹ̀ bí tí wọ́n máa ti kọ́ lẹ́mú. ó kó sábẹ́ àlìkìtàbíyà àwọn obìnrin tí wọ́n jẹ́ bàgàdàbíyà kíyà àsàn láti tàbí wé ìbí ìyàwó lòun náà gbogbo ẹni ọba fẹ́ kìí dàbí ìyá bàkàtà àbíà dínẹ́ẹ̀tì lọ́lọ́fẹ́ ọwọ́ àbàdà kan ọlẹ́kọ̀ọ́ ló sọ ọ́ bà òní ṣe ń dà tẹ̀sán wọ́n ní ta bá dẹ̀ wọ̀ ọ̀rọ̀ yẹn kí lọ́wọ́ àná ọ̀rọ̀ yẹn àlùmí náà abẹ́ ẹ̀kọ́ òun ní pẹ́pẹ́ bákan náà níbi ìjẹ́rìí fílìmù dàyà náà ti nínú ìgbèkùn فإن لم يكونا رجلين فرجل وامرأتان tọ́wọ́ bá dẹ́dà ni àní tí níbi afẹ́ jẹ́rìí gbèsè táàbà rọ́kùnrin méjì ká lọ ọkùnrin ká àtọkùnrin méjì wọ́n ló kó síbi ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ sọ wípé ìdáàkàdà yàtò ìdílé ìlú ìlà ẹ̀jẹ̀lẹ̀ mùsàlùmá tẹ́ ẹ bá fẹ́ yáwó ẹ fẹ́ jẹ gbèsè dàsìkò kan wọ́n ní kìyà sànà àlàdé a lè ṣe àfiwé almawaris àbí almawaris lógún àìpínkún kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni wàdá ẹ̀ nǹkan tó tọ́jú sí yẹn lọ́wọ́ àbáàkẹ́ni ọmọ ní mọ́ lọ́wọ́ alẹ́ àlùnà ẹ̀là wàdá ìrún wọ̀lá bùdà ya ọmọ àǹtọ́rọ̀ dalíwàdá ẹ̀ owó bákan náà wà lóko sóò àwọn nǹkan tí wọ́n jágbà àti oríṣiríṣi àwọn àmúwàl àwọn dúkìá mi gbogbo wọn yẹn náà lè wọlé rí méjì sí àtẹgbèsè ní bẹ́ẹ̀ ni a sì fi yá sí lórí ẹ̀. bákan náà nínú àfiwé tàbá fi mú fi yòókì fún mu ká a sọ fún mi ṣáà nínú àfiwé ẹnu wọn túbọ̀ aláṣàwọ̀rí sí àgbẹ̀ntẹ́ni àgbẹ̀ntẹ́yì ìyá sàdálà àgbẹ̀ntẹ́yì. wípé obìnrin méjì lè jẹ ọ lè jẹ dúkìní o tí ọlọ́ba tẹ́rì láti fi ṣàtúwé ọ̀tẹ́yì àǹtí méjì náà wọn náà lè jẹ tí ọlọ́ba tẹ́rì nínú kíní o nínú ogún. wọ́n ní ẹ̀dí ẹ̀pọ̀ gẹ́gẹ́ wá ní a máa kó ọ wá ilé máa ga. bákan náà wọ́n lọ́wọ́ tún sọ nípa ẹni tí ó ní ṣòro ìmọ̀ ọba fi àlè yìí nà rí bá pẹ̀lú ohun tó kún lọ́rùn rẹ̀ nù rí bá ọba dẹ́dà wọn ni wàá yín kánẹ̀ tó ọ̀rọ̀ sọ̀rọ̀ sí ọ̀nà tí ọ̀rọ̀ tún ní ilà àmọ́ ìta ẹ̀rí fọ́rọ̀ rí bá lọ́ba kéèyàn retí ìdìgbà dára máa fi jẹ wọn ní eléyìí náà tún ti kó bẹ́ẹ̀ kó ń lo ọmọ ọ̀sẹ̀rọ̀ kó ń lo ọmọ ọ̀sẹ̀rọ̀ ìdáyé ní alaalẹ́ tí a gbégbé ti aráàmù lòún jẹ ìbá owó èlé lọ́yà wọn ní kẹrin retí ẹ̀ tí ó fi mú wa pẹ̀lú ọba lọ yóò wà láàlí kọ́ sí èsì rìbá eléyìí náà rìn lẹ̀ pẹ̀lú kí ni ọ bákan náà níbi tí a fẹ́ dúró ní ìṣàlọ́ òun ni pé ọkùnrin máa jẹ ìlọ́po méjì èyí lómìnir bá mú wọ́n ní nọ́ọ̀sù mẹ́wàá nígbà tí nọ́ọ̀sù fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run ní yóò sì fún lọ́rùn ní àwòlẹ̀ ìdìbò lè dágarí mítlò hàbìlì mọ́ ìgbàyà yìí ọlọ́run ń sàtọ́lẹ̀ fún yín nípa ọmọ yín ọkùnrin sì máa mú méjì obìnrin ọ̀nà yọ̀kan ọlọ́pù wá sọ wípé wà ní káànù ẹ̀kùwàtà Ẹ̀rí, ọwọ́ ajá dígbò ní ìdá àwọn ọjọ́ mọ̀ ya, ọkùnrin ni wọ́n, obìnrin ni wọ́n, wọ́n á bá lọ gbá wọn náà sí kò kí yá àsàn láfiwé bí báwọn náà dá ẹgẹ́ bí ọmọkùnrin ọmọbìnrin tó kù báwọn náà mú ní kíni ọ zakari mislo hazel fún ayayi iṣẹ́ ọlọ́run tá a tún máa tẹ̀síwájú bá bàbá ti ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí ọ̀rọ̀ ìyá àti náà. Thank you. ẹ ń lọ pàtí ìparí ọdún ẹ máa ní sùúrù à ìlérò fáwọn alùsùn náà lè máa ti pàtí ìparí ọdún ẹ máa ní sùúrù tàbí ní ẹgbàá yọ̀ǹda tó láti fẹ́ máa lọ náà. ẹ̀rọ ọmọ àgbà ọba tí wàá gba ogún yẹn tán lórí pọ́rọ̀rọ̀ àwọn àfikún yẹn torí náà nà ní ẹgbẹ́ àjọ lọ́rọ̀ pẹ̀lú ogún náà wà ń bẹ̀ ní ẹ̀bá dẹ̀ ti gbà fún fẹ́ lòun ẹni orí ó ọ̀sẹ́ni yóò lè fún náà. Thank you. àní fún un lè bẹ́sìlà abẹ́lò láwùjọ sí wa a lọ sáwọn ayé ìjọ kan báyìí wọ́n bá ní àwọn apin wọ́n dẹ̀ ti sẹ́ǹdì kan àti ti kú sẹ́tà máa ń sìn lọ́wọ́ abádọ́hùn wọ́n bá ní ẹnìkan bẹ obìnrin ní ẹnìdọ́hùn ti onígbà ń bẹ̀ àbá ẹ má da fámìlì yorùbá àdáró lẹ́tà lẹ́fi pè wá abẹ́ fún ṣe lẹ́gbẹ́ mọ sàyọjú rẹ̀ pẹ́sẹ́ ẹ̀ nígbè mi ni wá fún fún yín ẹ fà wá ní ọ̀dà tẹ̀ bá ti já lè fún bí ó ti wà ní òfin ọlọ́run á wá dọ́dọ̀ yín á tó ń sọ́jọ́ táà bá fún yín lókún tẹ́ ìdáhùn èyí tá kọ́kọ́ dáhùn yẹn la padà fún wọn a bá fún yín lókún tẹ́ gbogbo yóò bá tẹ̀ wá tó ojú fún yín kẹ lọ gbé fún èyí lọ́jẹ́ tọ́jọ́ wọn bá ti gbà láwùjọ ẹ máa wojú ẹ pin mọ́nì ní kọ́ bàjẹ́ rẹ tó bá mi ẹ lè rí mi. ẹ ewu tá a wò níbi omi yẹn ni pé tó wọn ẹ change tó kọ́lọ̀ ẹ change tó sọ̀wọ́ ẹ change títẹ̀ ká bá ti tẹ̀lé ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ láṣẹ ọdún mi alọ́ọ̀mù ni ajá nípa lè fi sàlọ̀ ni ọlọ́wà. وعلیکم السلام ariwo yẹn ti ń pọ̀ jù ee eh. ẹni tó bá fẹ́ máa lọ lé láì gbàyọ̀ǹda náà kan máa lọ jẹ́jẹ́ láì ní járiwó lẹ̀ náà ẹ̀rìn ìwọ̀n lọ́lọ́ fẹ́ bàbà tábíà yóò fún ni oríyàwó rẹ̀ ni mọ́ ìṣkáàlù dàkẹ́ níbẹ̀ náà ní pé gbogbo ti jẹ́ tọdún yẹn ní bèrè ọmọ àpò òtí yé ọmọ àpò orúkọ síbù kò ṣe pé ìyá èèyàn náà wà nù ọjẹ́ ìtàdíyà ìyẹn ìyá tó bíyàn lọ́wọ́ gbogbo ilẹ̀ tọrọ ẹ̀sìn fẹ́ tó di tó àti dìdí ẹ̀ hàn pé ẹni tí ẹ̀yà ní tọ́jú dẹ́dẹ́ láti gbé ẹ̀tọ́ fún tọ́jú obìnrin ọkọ ẹ̀ lọ́dọ̀ ọkùnrin yẹ ẹ̀ tọ̀ọ̀bá nìyẹn ti rẹ̀ tọ̀ọ̀bá bá béèrè tó sẹ́ni tó ní ti pẹ̀ lọ́dún tọ́rẹ́ sì nìyẹn èèyàn ní ìyẹn ọkọ̀ béèrè tó bá fẹ́ béèrè lọ́ ìgbé pèpè lówó yẹn fẹ́ tó gbogbo àwọn obìnrin lọ́wọ́ alẹ́ ìyẹn padà máa fún ní nǹkan ọba ní ìjọba bàbá náà. a ọgbọ́dọ̀ yẹ àníyàn rẹ̀ wo wọ́n lẹ́nu tó ń sin bí àwọn adìẹ nínú àwọn àwọn òbá dùn òyìn ládìẹ máa ta àwọn adìẹ àgbẹ̀ àwọn adìẹ tó máa ń gún lábẹ́rẹ́ àwọn òbá dùn òyìn lọ́ máa ta àkọ́kọ́ wà níyàn rẹ̀ ká má gbé lórí ìyàdì sàníyàn ọmọ ajá pé ń ta adìẹ rẹ̀ déédé àsìkò yìí ni wọ́n rà tó àmọ̀ kankan láàbùn báyìí ṣùgbọ́n ọwọ́ á fi yìí ó ti bọ́ sábẹ́ sàrúwèjì yẹn dẹ̀ wá ní ìkìlọ̀ láwọn olùmọ̀ ṣe fún wa láwọn afáwa ṣe fún wa lórí ọ̀ndà yàrá àtàṣàkó obìnrin kò fáàrí èèyàn náà ti lọ́nà kan àbọ̀dà méjì yẹn ní àwọn lọ́wọ́ ni lórí ọdún ẹ̀sìn wọn náà ṣe ọ burú náà ní àgbà mi jọ àjẹ rẹ náà. aleykum salaam wa rahmatulah. Thank you. Ọlọ́wọ́n Ọkọ lọ sí tààrẹ̀. Kọ́lọ̀ wówó tiẹ̀ kọ́lọ̀ fi sí tààrẹ̀. Wọ́n tẹ̀ wá kówó tẹ̀lé ẹ̀ kọ́lọ̀ fi sí hajj. Kò sí dandan, wọ́n lè lọ mú yẹn kẹ́ńtà. Kò sí dandan kọjá fámìlì náà. Wàhálà ìgbìmọ̀ sálàmù àti. Ṣé ọya? Wọ́n ṣe kí ni ẹ̀? Ọ̀sẹ̀ lóògbé oṣù. Thank you ẹ ṣeun kìyàsù ní ṣe ṣùgbọ́n kìyàsù rẹ̀ yẹn kìyàsù máa fà àfiwé tó ṣe pé gbogbo ẹ̀ pátá ló ti yàtọ̀ síra wọn táàmẹ́bí bá sọ̀ṣèlú ìjẹ́dẹ̀ mọ́kírẹ́sì ló ṣe ọkọ lè rí dààmú wa nítorí gbogbo kìyàsù tá a sọ fọ́rọ̀ ọ̀rùn pátá gbogbo ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin pátá làwọ̀ tó ṣe déédéé ẹ̀ ọ̀gbẹ́gbà tí máa bẹ̀rẹ̀ fún fi ọ̀rọ̀ ẹ̀ sáà àbí kúdà mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú ọtí burúkutu ọtí burúkutu yìí máa ń mú àwọn èèyàn wọlé rà ṣé kúdà náà ṣe bẹ́ẹ̀ àbí òṣè bẹ́ẹ̀ òun láti fi wọ́n jọra wọn pé ìdájọ́ wọn ń bọ́ àrọ́ọ̀mù ni ń bọ́ wá ní òṣèlú sàmẹ́sì ṣe ṣe papọ̀ mọ́ democracy demo àti christians tọ́jà fẹ́ kún ṣáà ìdájọ́ táwọn èèyàn kan gbélẹ̀ pẹ̀lú ìdájọ́ ọlọ́run talọ́fẹ́fẹ́ fi jọra wọn ọba adẹ́dàá náà sọ pé àfàhùkùnmọ̀lì jẹ́ ìlú ìyàn ti ẹ̀bùn wọ́n ọmọ ní àṣàlù mi náà wáyé hùkùnmọ̀n ìkọ́wé yóò fi nù. ìwọ tẹ́yìn ní òbí dáhùn ló fi yá pé ẹ sì yẹn ju kéwọ́ ẹ dákun bẹ́ẹ̀ fi dáhùn wá tó ìwọ tó sọ yẹn sọ pé jọra wọn ni. pé hùkùnmọ̀lì jẹ́ ìlú ìyàn tó jẹ́ democracy ṣé náà làwọn èèyàn máa wá kí ni wọ́n máa sọ pé bákan náà ta ń lè dájọ́ tó dáadáa tọ́lọ́m ìdájọ́ tọ́lọ́m làdọ́sùn fúnra wa fi lọ́lẹ̀ kọ́ pàtó náà ní ìjọba fún àtẹ́mì yóò tó gbogbo sí i ó sì béèrè gbò ẹ̀kọ́ wọn lọ́dà nẹ́bí ẹ̀rí pé ńgbà tá nẹ́bí Yusuf alayhi salatu wa salam ala nẹ́bí yìí nẹ́bí ó wí jọ yẹn wọ́n sọ pé ní alimun hafiz tóun náà tó bẹ̀ bó jẹ́ tí òun mọ̀ òun sì lè sọ ìwọ̀ nítorí pà nẹ́bí ọlọ́run tó ní lẹ́yìn náà ní pé iṣẹ́ àfarasí lànàbí Yusuf béèrè kí ẹ sọ pé mo mọ̀ nípa ọ̀gbìn èmi ní máa mójú tó bò làgbàdo òsè ní ìbàjẹ́ tẹ́rù lòun béèrè fún pẹ̀lú olóògùn asòfin tó lòun lọ tí lọ jáde ẹ tí ó máa sàṣẹ́wó lọ́hùn tí ó máa mú ẹyin ọtí ẹlẹ́rìn dòdò olówó ńlá yẹn tí wọ́n máa fi ọ̀rá dé ọ̀rá sáńsáń ọ̀pàpọ̀ rárá ẹ má dáhùn rárá ọ̀pàpọ̀ ọ̀yà. Wa alaikum salaam. wọ́n ti wá dá padà bí àwọn ọ̀lẹ́kọ̀ọ́ tó kù ṣùgbọ́n ohun tí sẹ̀rí akẹ́sọ ni ń ìgbà tí wọ́n bá ń pínkún yẹn tá a bá rí àwọn ọ̀sẹ̀ tí wọ́n wá ká fún wọn mẹ́ẹ̀ tó bá ti pínkọ̀ kárí tẹ́lẹ̀ àgbẹ̀ ń pọ̀ síra wọn ni ọ̀pọ̀lù kọ́wùlán màrúfà ọ sọ̀rọ̀ gidi fún ọgbẹ́ tó àbá kú fún ìgbọ́n kìíní àgbẹ̀ ń pọ̀ síra wọn náà tọ̀ kárí tẹ́lẹ̀ gbọ́dọ̀ bó díẹ̀ ó fi ẹ̀gbọ́n àwọn náà gbọ́dọ̀ pínkún kẹjú ko à ń pínkún Abíọ́lá nísì àti wọn pínkún bàbá ọlọ́nà nísì àwọn àtọ̀gbẹ́ ojú ọmọ nìkan ní ọgbà àárọ̀ ẹni ọba kọjá bẹ́ẹ̀ pé ẹ kú fífún o ara ẹ̀yin náà máa mú kiri lọ ọbẹ̀ ti gẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ọmọ sọ́wọ́ ni ìgbà lérò pé wọ́n ní ọ wọ́n ló ti lọ gbogbo ẹ̀kú yìí ti dáadáa ó bọ́ sí ibi bàtí àkejì gbogbo ẹ̀kú yìí ti kẹ́ báyìí ó bọ́ Lọ́kẹ̀ fi pàdé owó dáadé ìyẹ̀gbẹ̀ yẹn ni. Ìjọba àríyàn ti rí ni ẹ̀jọ́ ti bẹ̀rẹ̀. Kẹ́ni ẹ má bínú débi pé kò ní kí wọn mọ kọ́kẹ́ pàkíyèsí nípa ẹ̀lẹ́tọ̀ọ́. Àwọn olùmọ̀ wá tó ogún yẹn pín. Ọba àyà gbígbà àwọn bá pín tán. Ọlọ́ọ̀ wọn ní ìjọba tó wà láàbẹ̀ ọlọ́run àti. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك يا جماعه